adìẹ sẹ́gbọ́n máa ń sọ pé awé àjòkú díẹ̀ awé àjòkú díẹ̀ ìwọ́n ya igi. ilé tó máa ń ní awé àjòkú díẹ̀. kò sí bàbá ẹni tí ń jẹ tiẹ̀ láàyè pípa ẹja nù rẹ̀ ní wípé nígbà tó ti jẹ́ wípé apá kan ẹja apá kan èèyàn tẹ bá kú tẹ bá mú ẹja yìí tẹ bá sè kò ní jiná ìpilẹ̀ṣẹ̀ ìlú awẹ́ dàbí ìpilẹ̀ṣẹ̀ gbogbo àwọn ilẹ̀ yorùbá tó kù ni púpọ̀ jùlọ àwọn ìtàn ní ilẹ̀ yorùbá máa ń pín sí ọ̀nà méjì tàbí mẹ́ta nítorí pé àwa aláwọ̀ dúdú tètè ní àǹfààní sí ètò kíkọ àbí kíkà títí di 90s eléyìí ni kò jẹ́ kí ìtàn wa wà well documented báwo la wá ṣe lè rí ìtàn yorùbá gidi àti wípé níbo ni ìtàn yorùbá gidi wà ìkan lára àwọn ìdí pàtàkì tá a fi dá channel yìí sílẹ̀ nìyẹn a ó wá ìtàn yorùbá gidi dé orísun rẹ̀ sí ìbáwẹ̀ orúkọ mi ni ọ̀jẹ̀délé fúnṣọ́ ọmọ bíbí ìlú awẹ́ àtẹ awẹ́ dúró ní seventeen fifty agboolé tí awẹ́ ti ṣẹ̀ ní agboolé ọ̀ǹtọ́ láti ilé Ifẹ̀ ní awẹ́ ti wá nígbà tí ogun lé wọn kò ní ilé Ifẹ̀ ni wọ́n lọ sí Ẹ̀gbá ní Ogun State nígbà ọ̀yá kálukú wọn wọ́n fọ́nká pé àwọn fẹ́ dá dúró kálukú sáà kiri káàkiri ni àwọn kan wá wá sí ìlú tá à ń pè ní Ààwẹ̀ nígbà tí wọ́n dé Ààwẹ̀ ìyàgbọ́ ibi tí wọ́n kọ́kọ́ dé sí ni à ń pè ní Òkè Ọ̀dọ̀fin tí wọ́n ń pè lébẹ̀ ní ilé Kéìwò wọ́n dé síbẹ̀ ní ẹ̀bá igi kan tá à ń pè ní igi arúwẹ́wẹ́ igi yẹn tẹ́ bá di inú òrùn àbí inú ẹ̀rùn ewé rẹ̀ yóò rí wẹ́rẹ́wẹ́rẹ́ ibẹ̀ ni wọ́n ti fa ara igi ni wọ́n ti fa awẹ́ jáde arúwẹ́wẹ́ arúwẹ́wẹ́ ibẹ̀ ni wọ́n ti fa awẹ́ jáde nígbà tí wọ́n débẹ̀ wọ́n bá ọmọbìnrin kan níbẹ̀ kò Yorùbá kò jọ Tógò á béèrè pé ọkọ rẹ̀ dà wọ́n á sọ pé kéèwò kéèwò kéèwò wọ́n wá sọ pé tó káwọn tó lè tẹ̀dó sí ìlú awẹ́ o àwọn gbọ́dọ̀ wá nǹkan kan tí àwọn fi tẹ̀dó bẹ̀ láàárọ̀ yìí gbogbo àná tí a ti ṣe nǹkan yẹn ẹ ti wẹ̀ ẹ ti fomi bọ́jú ẹ ti fomi ẹ ti mú omi ẹ ti ṣe yẹn kàn ní ọ̀dẹ́yẹmí tí wọ́n ń pè ní métíọ̀ ọ̀dẹ́yẹmí ó wá dá àwọn ọmọ rẹ̀ sí igbó wípé kí wọ́n wá omi lọ ìgbà náà gbogbo bíbá yìí jẹ́ inú igbó tó jẹ́ pé kò sẹ́ni kan tó lè wọbẹ̀ àwọn ọmọdé yẹn wọ́n sàn ń wá omi kì wọ́n ń wá omi kì wọ́n ń wá omi kì ibi tí wọ́n ti ń wá omi kì wọ́n ti rí àwọn ọ̀bọ tẹ bá dé tàyẹ̀ rí pé wọ́n ya àwọn ọ̀bọ yẹn síta àwọn ọ̀bọ yẹn ń bẹ́ látòrí igi kan sórí igi kan látòrí igi kan sórí igi kan bẹ́ẹ̀ ni ọdẹ náà ó sàn ń yọ wọn ó ń sọ àwọn ọ̀bọ yẹn pé òun ò rí òun fẹ́ pa àwọn ọ̀bọ yẹn orí igi táwọn ọ̀bọ yẹn dúró sí láti seventeen fifty igi yẹn sì tún wà títí di òní igi yẹn ni nígbà tí àwọn ọ̀bọ yẹn tí wọ́n débi orí igi yìí àwọn ọ̀bọ yẹn dúró wọn ò lọ mọ́ títí títí tí ọlọ́dẹ yẹn tó fi dé ibẹ̀ bí ọlọ́dẹ yẹn ṣe débẹ̀ tó ní kí òun pa àwọn ọ̀bọ yẹn ó wá já síbi omi ó wá gba ní táwọn ń wá lọ ní àwọn ti rí yìí wọ́n á ní tò ẹ̀yin ọ̀bọ o ẹ máa lọ ní ayọ̀ àti àlàáfíà níbi tí ọlọ́dẹ yẹn ti fẹ́ máa lọ lọ́wọ́ tó ń rí èso kan tó bọ́ọ̀lẹ̀ èso yẹn là ń pè ní cherries àgbálùmọ̀ igi àgbálùmọ̀ yẹn náà ni igi yìí ni ọlọ́dẹ yẹn bá ń mú àgbálùmọ̀ yẹn ló bá là ló bá tẹ́sí ẹ̀ wọ́n bá ní ah èso gidi ni èso yìí ara èso èso gidi ni wọ́n ti fa sogidi ni wọ́n ti fa sogidi jáde dẹ̀yìngbà wọn á rí i pé ah bómi yìí ṣe wà ẹni akọ ọ̀gbẹ ọkàn wà bẹ́ẹ̀ ni wọ́n wá rí i pé ah dájúdájú ní ti ń bẹ nínú kinní yìí ọwọ́ lọ jẹ́ pé bóyá abàmì èèyàn ní ń bẹ nínú odò yìí tẹ́ bá dé ta ẹ rí kinní ẹ màmí wọ̀tà tí wọ́n yà síbẹ̀ débi pé ìdajì ẹja ìdajì èèyàn wọ́n wá wò pé ah dájúdájú o ẹja tí ń bẹ nínú odò yíyó èèyàn gbọ́dọ̀ pa ẹja náà rẹ̀ jẹ́ gbèsè pé apá kan ẹja apá kan èèyàn àwọn ìwọ̀ tó wá wà nínú odò yìí ni pé a gbọ́dọ̀ wọ bàtà wọ̀bẹ̀ ìdí tá a fi gbọ́dọ̀ wọ bàtà wọ̀bẹ̀ ni pé bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yẹn sẹ́yìn pé bàtà yín ti lè kó bóyá bí ìdọ̀tí bóyá bí ìgbẹ́ ẹran nǹkan kan ni àfi wọ bàtà wọ̀bẹ̀ ẹnìkan sì pa ẹja nù rẹ̀ ìdí tí wọ́n fi pa ẹja nù rẹ̀ ni wípé nígbà tó ti jẹ́ wípé apá kan ẹja apá kan èèyàn ni wọ́n fi wò pé dájúdájú pé àlùjánu ní ń bẹ nínú odò yìí tẹ bá kó tẹ bá mú ẹja yìí tẹ bá sì kò ní jiná láti seventeen fifty tí wọ́n ti tẹ ìlú awẹ́dó odò yìí kò gbẹ rí a pé ẹnìkan mú ó ní kọ́lẹ́rà bẹ́ẹ̀ ni kò gbé èèyàn lọ rí téèyàn bá wá bẹ́ẹ̀ lódò yìí láti wá bẹ̀bẹ̀ fún nǹkan bóyá èèyàn fẹ́ lọ́kọ ni o tàbí bóyá pé èèyàn ní bóyá bí ìṣòro kan téèyàn bá wá bẹ́ẹ̀ téèyàn bá fi tọkàntọkàn téèyàn bá wá bẹ́ẹ̀ èèyàn lè gbàdúrà èèyàn lè bu omi inú rẹ̀ téèyàn ó bù téèyàn sì lọ́ọ́ máa fi téèyàn lọ́ọ́ máa lò fún téèyàn bá fẹ́ lò fún pẹ̀lú ọkàn kan ni o téèyàn bá bóyá bí ọkàn ibi láti wá síbẹ̀ àìsí ìgbẹ́bọ síbẹ̀ téèyàn bá gbẹ́bọ síbẹ̀ orúkọ yẹn ò lè kò lè gbà. so tó bá pa ẹja náà kí ló máa. ẹja nù rẹ̀ tí wọ́n bá pa kò ní jiná. kò ní jiná. kò rí èèyàn kan tó parí. a ti rí èèyàn kan tó parí àwa náà gbọ́ ni wọ́n nígbà tí ogun abẹ́lé tó parí sọ́jà kan wá sí báyìí ó wá jẹ́jà ó wá pa ẹja nù rẹ̀ wọ́n ní láàrin ijọ́ mẹ́ta àwọn ọmọ rẹ̀ mẹ́rin ẹ̀dẹ̀ kù ẹni akọ̀yè fáwọn ẹja yẹn ló ń jẹ bí ẹ ṣe wà nìyẹn láti seventeen fifty ògbẹ́rí hmm. hmm. báwo la yẹ lè rí àwọn ẹja yẹn. ẹ bẹ́ẹ̀ ṣe lè rí wọn ẹ fún àwọn ọmọ yẹn ní bóyá bíi hundred naira kí wọ́n lọ ra búrẹ́dì ajá sínú odò fún wọn. wọ́n á jáde a máa ń bọ́ àìsí tó ń bọ́ ìdí tàbí fi bọ́ ni wípé tó bá di bóyá bíi january àwọn herbalist wọn á lọ sọ́dọ̀ kábíyèsí wọn á lọ gbàdúrà àwọn christian àwọn náà á lọ sọ́dọ̀ kábíyèsí wọn á lọ gbàdúrà àwọn muslim àwọn náà lọ wọn á lọ gbàdúrà àwọn bóyá bíi babaláwo yẹn yẹn bá fi ọ̀pẹ̀lẹ̀ janlẹ̀ wọ́n lè ní odò yìí sọ pé wọ́n gba màálù kì wá ṣe pé báyà pé màálù tó bá gbà yẹn kì í ṣe pé báyà wọ́n jù sínú odò wọ́n kàn lè pa tí wọ́n bá pa wọ́n kàn lè mú bóyá àwọn nǹkan inú rẹ̀ díẹ̀díẹ̀ ẹ̀kọ obì orógbó nǹkan nǹkan wọ́n á mú níbẹ̀ wọ́n á mú ẹ̀jẹ̀ rẹ̀ ibi tó bá ní kí wọ́n dù sí ibẹ̀ ni wọ́n á dú màálù yẹn sí pẹ̀lú ẹ̀jẹ̀ àti àwọn ẹ̀kọ nǹkan nǹkan yẹn wọ́n á dù síbẹ̀ àtàwọn èròjà tí wọ́n gé nínú àwọn màálù yẹn wọ́n á dù síbẹ̀ ìyókù wọ́n á gbé kú mbẹ́ẹ̀ kọ́tàsì mẹ́rin ló wà nílùú Awẹ́ àwọn apin sọ́nà mẹ́rin ó wá lè jẹ́ pé bóyá àgbàlagbà kan ló wà nínú ilé yẹn ni wọ́n á fún ní bóyá bíi ekiri kọ̀ọ̀kan. ẹlòmíì tó bá dé di odò bóyá nǹkan kó sí lẹ́nu ṣé ó lè tutọ́ sínú ẹ̀ èèyàn rí fín nìyẹn. èèyàn sẹ́yìn pé ẹ tutọ́ sínú bí ìgbà téèyàn ṣe ẹ̀gbin sínú rẹ̀ mm-hmm. òní gbọ́dọ̀ ṣẹ̀gbín sínú rẹ̀. èyàn gbọ́dọ̀ èyàn sínú rẹ̀. ṣé àwọn kiní àgbálùmọ̀ ṣó ṣì ń so. àgbálùmọ̀ wọn sì ń so tó bá dásìkò wọn ní ìsìn tẹ́ bá wò ẹ rí i pé wọ́n ti fẹ́ máa tanná. Hmm. tó bá ti jábọ̀ èèyàn lè máa jẹ. tó mi ò á jábọ̀ sínú odò táwọn ẹja náà wọ́n á jẹ. ara àwọn nǹkan kàyéfì odò adágún yìí ni wípé bí ẹ bá wò látọ̀kan ó jọ ohun tó dọ̀tí gidi gan ṣùgbọ́n tí ẹ bá bù sọ omi tútù bẹ́ẹ̀ ni ó sì mọ́ lóló. ọ̀dẹ́yẹmí ẹ̀ ní ọ̀dẹ́yẹmí métíọ̀ ìbọn rẹ̀ ní àwọn ọ̀bọ yẹn ní àwọn ọ̀bọ yẹn ni wọ́n yà yìí wọ́n wà lórí igi. Right eléyìí ni màmí wọ̀tà tó wà nínú odò ẹ rí i pé láti ibi ẹsẹ̀ yìí débi ìbàdí ẹja ìyókù èèyàn àwọn ọmọ rẹ̀ ní àwọn ọmọ ẹja tó wà nínú odò. ẹni tó ṣe àwọn kinní yẹn lẹ́yìn lè lọ́jọ́ yìí. Hmm. igi yìí là ń pè ní igi ògúngún ònìyẹn hmm. ń bẹ̀ ó wà lẹ́yìn ilé ń bẹ̀ yẹn ààwẹ̀ náà bá ń bẹ̀rẹ̀ ní igi ògúngún eléyìí ni ọ̀pẹ̀lẹ̀ ọ̀pẹ̀lẹ̀ ìlẹ̀kẹ̀ ní adé ní ìrùkẹ̀. Okay. igi yìí ni mò ń sọ fún yín pé igi arúwẹ́wẹ́ ara rẹ̀ ni wọ́n ti fa awẹ́ awẹ́ jáde eléyìí ni adìẹ sẹ́gbẹ́ máa ń sọ pé awẹ́ àjòkú díẹ̀ awẹ́ àjòkú díẹ̀ ni wọ́n ya igi. títí tó máa ń ní awẹ́ àjòkú díẹ̀. kò sí bàbá ẹni tí ń jẹ tiẹ̀ láàyè èyí ni ìyàmọ̀pó hmm. ìyàmọ̀pó yẹn ni àwọn ọlọ́sẹ̀ àwọn ọlọ́sẹ̀ máa ń lò láyé jọ̀hún ìkòkò ìkòkò ni wọ́n máa ń lò ìkòkò ní orógùn yẹn tí wọ́n fi máa tí wọ́n fi máa ń rò ní. eléyìí ni ìlù ìlù ṣẹ̀kẹ̀rẹ̀ eléyìí ni bàtà eléyìí ni à ń pè ní òsàrówú òsàrówú òsàrówù yẹn ni pé ẹni tí ó bá jẹ ọba wọn á mú lọ síbi ilé òsàrówù yẹn ilé ni ọ̀pá tí wọ́n máa ń lò ń bẹ́ẹ̀ nì ilé ni igbá igbá àwọn ilé ni àwọn ọ̀bẹ ọ̀bẹ tí wọ́n máa ń lò tí wọ́n fi bóyá wọ́n fi máa la iṣu tí wọ́n fi máa là sínú igbá yẹn ilé ni ìlù ìlù tí wọ́n máa ń lù ní tí wọ́n máa ń lù nínú ilé ẹni tí ń lu ìlú yẹn ni kọ́sítọ́dì rẹ̀ ń bẹ níbi kíní ààfin bẹ̀ yẹn. eléyìí ni igbá igbá oko pé láyé ìjọ́un igbá ni wọ́n máa ń gbé lu oko tí wọ́n kó àdá nǹkan nǹkan ọkọ́ tí wọ́n kó sí inú rẹ̀ eléyìí la fi sọ pé tó iṣẹ́ àgbẹ̀ hmm. iṣẹ́ ilé wa àdá. Mm ọkọ́ àti ẹ̀gẹ́ eléyìí ni eégún eégún tó tóbi jù láwẹ́ òyí lálùbá. ìgbà wo náà wọ́n máa ń jáde. Hmm, ìgbà táwọn máa ń jáde tó bá di bóyá bíi ijọ́ monday ní ìsìn hmm. eégún ti eégún ti bẹ̀rẹ̀ sí ẹ eh, bí o pé monday ni eégún máa bẹ̀rẹ̀ àwọn èrè orí. ṣé ní awẹ́ nìkan ni àbí gbogbo Ọ̀yọ́. awẹ́ nìkan ẹ pé onígbà tó ní kálukú máa ń ṣe eegun rẹ̀ eléyìí ni bóyá bíi àáké tó mú dání igi yìí là ní igi ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ní pété bá ti kiri káàkiri tóoru bá ti mú wọn ìdígi yìí ni wọ́n lọ tí wọ́n ti lọ sinmi tí wọ́n bọ́ gbogbo ẹ̀kú orí wọn tó bá wà níbẹ̀ tí wọ́n bọ́ lẹ̀ tátẹ́gùn ọ̀fẹ́ sí wọn tó bá tún wá yá wọ́n tún wá máa kiri lọ sí ìgboro. kí ló ń gbàjà yín. Poppy. Poppy. Poppy. orúkọ mi ni ọ̀jẹ̀délé fúnṣọ́ ọmọ bíbí ìlú awẹ́. ìlú awẹ́ la ṣùwà àti kúrò ṣùgbọ́n níbí yìí la máa fi àdàgbà ètò rọ̀ sí kó tó dìgbà míì fídíò míì tí mo fẹ́ kẹ́ ẹ̀ tún wò òun ló jáde lójú ìmọ̀ràn yín yìí wọn dẹ̀ mọ̀ pé ẹ ní kábàámọ̀ pé ẹ wò ó kó tó dìgbà míì gẹ́gẹ́ bí ìṣe wa ẹ má gbàgbé láti fẹ́ràn ara yín dàbọ̀.